gbajúmọ̀ ajìjàǹgbara fómìnira ilẹ̀ yorùbá ni olóyè sunday adéníyì adéyẹmọ tó pè wọ́n sí sunday igbòho ó mà ti fi ariwo bẹ́nu ó ti pariwo síta ò pé kí wọ́n má bà òun lórúkọ jẹ́ o lórí ẹ̀sùn tí wọ́n fi ń kà wípé bàbá náà ó wà lára àwọn tó ṣe jìbìtì owó òbítíbitì owó ńlá kan tí wọ́n pè ní bílíọ̀nù kan àti ẹgbẹ̀ta mílíọ̀nù náírà one point six billion naira owó epo rọ̀bì tí wọ́n ṣe jìbìtì àti màgòmágó ẹ̀ ṣùgbọ́n láti Sunday Ìgbòho tó ti fi ariwo bọ ẹnu wípé wọ́n fẹ́ bà òun lórúkọ jẹ́ ni o àti pé kí ẹnikẹ́ni kó má sì gbọ́ ti ọ̀rọ̀ ìyún àhesọ tí wọ́n ń pè kiri nípa òun náà nítorí pé wọ́n fẹ́ fi pa òun lẹ́nu mọ́ lórí ìjàngbara òun láti gba òmìnira fún ilẹ̀ Yorùbá ni gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbé ìròyìn náà káàkiri pàápàá lórí ẹ̀rọ ayélujára wọ́n ní owó okòòwò epo rọ̀bì kan tí wọ́n fi lu orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn kan ní jìbìtì èyí tí wọ́n ní owó ẹ̀ yóò tó bílíọ̀nù kan àti mílíọ̀nù ẹgbẹ̀ta mílíọ̀nù náírà one point six billion naira wọ́n ní Sunday Igboho náà kópa nínú ẹ̀ tí wọ́n sì jọ lu jìbìtì ọ̀hún kódà tí wọ́n ní ó ṣeé ṣe kí àwọn ìjọba àti àwọn olóṣèlú kan fi ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ wádìí Sunday Igboho kan sì fi gbé e nígbà tí ìròyìn náà já ràìnràìn ìní Sunday Igboho máa pariwo síta nínú àtẹ̀jáde ti agbẹnusọ ẹ̀ ọ̀gbẹ́ni Ọláyọmí Kòíkì tó fi síta ètò tẹ iléeṣẹ́ tẹlifíṣàn yorùbá tòótọ́ lọ́wọ́ ibẹ̀ náà ti jẹ́ kó di mímọ̀ pé bàbá ńlá irọ́ ìròyìn ẹlẹ́jẹ̀ àti irọ́ tí wọ́n kàn hun jọ nu yàrá kan ní ìròyìn náà o wọ́n ní ẹ̀dá tí gbogbo ayé mọ̀ bí ọmọlúwàbí olóòótọ́ àti ẹni tó ṣe é fọkàn ní Sunday Igboho májàsọ́lá Koiki ní Sunday Igboho kò ṣe iṣẹ́ bíi bẹ́ẹ̀ ni kò lu jìbìtì rí wọ́n ní ṣùgbọ́n nítorí ìjàǹgbá rẹ̀ láti gba ìran Yorùbá kúrò lábẹ́ oko ẹrú àwọn Fúlàní àti láti gba wọn kúrò lọ́wọ́ ọ̀pànìyàn tí wọ́n pa wọn pakúpa òní ló jẹ́ kán fẹ́ lo ìròyìn náà láti fi bà á ní orúkọ jẹ́ Sunday Igboho wa ránṣẹ́ síta wípé kò sí bí wọ́n ṣe gbé ìròyìn irọ́ burúkú náà kalẹ̀ tó kò ní dí òun lọ́kàn kò sì ní fa òun sẹ́yìn lórí èròǹgbà àti ìjàngbara òun láti gba ìran Yorùbá tó jẹ́ ẹ̀yà sílẹ̀ kúrò lóko ẹrú Nàìjíríà àti láti fún wọn lórílẹ̀‐èdè wọn wàyí o Sunday Igboho wá ṣe ìkìlọ̀ wípé òun kò ní dákẹ́ o láti jẹ́ kí wọ́n máa forúkọ kí wọ́n máa bọ̀ òun lórúkọ jẹ́ kiri bẹ́ẹ̀ ó ní láìpẹ́ òun yóò máa gbé ìgbésẹ̀ lábẹ́ òfin lórí gbogbo àwọn tí wọ́n fẹ́ máa bọ̀ wọ́n lórúkọ jẹ́ ìyàn pé àwọn agbẹjọ́rò wọn yóò bẹ̀rẹ̀ ṣẹ̀ wọn yóò máa kọ lẹ́tà sí wọn wọn yóò sì máa gbé ètò bá ṣe gbé lọ sí ilé ẹjọ́ lọ sí ilé ẹjọ́ láti fojú wọn wínú òfin pé wọ́n bà òun ní orúkọ jẹ́.